ìran ìkọkàndínlọ́gbọ̀n hẹ́ràn olùjàre jésù kọ́ ya ọ̀rígbó ahẹ́ràn gbogbo ni ó rí alẹ̀ hẹ́ràn ìbalẹ̀ ṣe olùjàya jésù họ ìtọ̀kàn nípa ọkùnrin kan ẹ̀yà àṣà sí nípọ̀nà yóò dá ó lè mú ká pa ká lù ú ká gba ìwọ ọwọ́ rẹ̀ ọkùnrin kọ yìí hẹtẹrẹ ó lẹ yàtọ̀ yín tẹ ọkùnrin yà pàtẹ ó de ká bá ń ka bú títì ká tu ọ̀ra rẹ̀ ṣe gbogbo bí yóò kọgbẹ́ ìrìn bá ti ká pa ó wẹ̀ ká gbé e, ká gbé e kó lè ibi yá ẹ̀ tọ́jú ọ̀ní mọ́mọ́ gbádùn ká hàn ó kó kàn kára tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ á má ti ṣe kára hẹ́ràn gbogbo ni ká gbé gbogbo náà wọ́ ọ̀ní àbá ti oníṣẹ́ kàgbìgàn wọ́ ìbàlẹ̀ ká má ṣe ihe akọ́ ìbàlẹ̀ ká má ṣe ẹ̀sìn akọ́ ọ̀rọ̀ àgbè gbogbo náà